ó máa ń ṣẹlẹ̀ sí àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé tó bá ti gba bíi mẹ́ta báyìí ìdí ọ̀lẹ ti dé nìyẹn tẹ́lómi bá gbà lórí mẹ́wàá kò ní lè gbà mọ́ torí pé tẹ́lẹ̀ káwẹ́ tó dé kò mọ̀ lára tẹ́lómi bá tiẹ̀ wá páàsì níbi àwẹ̀ gbígbà tó bá di bíi pé ká kí tààrọ̀ wẹ̀ṣẹ̀ kìyàmù lẹ́yìn tàhájòd eléyìí ìbẹ̀lẹ̀ àti mẹ́hẹ̀ẹ́ ẹni tó jẹ́ wípé ìrun wákàtí márùn gan tẹ́lẹ̀ kò kí ń kí tó bá wá dìgbà wẹ̀ afẹ́ kíta rọwẹ́ ẹ̀rí pé alẹ́ ọjọ́ àkọ́kọ́ ìyẹn ló máa ń bi lọ́dọ̀ afa àwọn afa Yorùbá wọn kì í fẹ́ gbọ́ pé wọn ò róṣù ní ọjọ́ tí wọ́n bá ti wò pa wọn fẹ́ kíta rọwẹ́ àkọ́kọ́ torí ohun tó máa ń bà wọ́n lẹ́rù ni wípé tí wọ́n bá lọ kí ní mọ́ṣáláṣí kan táwọn lọ dúró de pé wọ́n ń wóṣù pé wọ́n gbọ́dọ̀ roṣù káwọn tó bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí kan á take advantage níbi tán ti kí ẹ àwọn mùsùlùmí abárọ̀ lọ́bẹ̀ gbà wọ́n kí tàràwí mọ́ṣáláṣí báyìí wọ́n abárọ̀ lọ síbẹ̀ èrò àwa pọ̀ ń bẹ̀ àwọn mọ́mù náà wá rí gẹ́gẹ́ bíi target ọjọ́ ọdún ọjọ́ kówójọ ẹ mọ̀ oníkálukú àwọn àdúrà pé a ọlọ́run tún ní ká rí àwẹ̀ owó òdúpẹ́ owó pé ká lè gbàwẹ̀ ká lè ṣiṣẹ́ olóore wọ́n á wá gba owó jọ ṣùgbọ́n owó tá à ń gbàjọ yìí tá à ń torí ẹ̀ ba